إن الله كان عليكم رقيبا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي أبي محمد صلى الله عليه وسلم شر الأمور مهدساتها فإن كل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وكل فهو ọba tí ó tún ṣọ́ wa di ọjọ́ òní di àkókò yìí ọba tí ó ṣe àwọn oore ọlọ́kan ọ̀jọ̀kan fún wa àwọn oore tó ṣe pé kò sẹ́ni kankan nínú wa tó lè dúpẹ́ àwọn rẹ̀ yìí tán kò dẹ̀ sẹ́ni kankan nínú wa tó ṣe pé ó ṣe nǹkan kan fọ́lọ́hún tí nǹkan náà wá tó bẹ̀ gẹ́ tó fi wá lẹ́tọ̀ọ́ sáwọn rẹ̀ yìí ọba tó náà tó ṣàwálẹ́fà àwọn orí ńláńlá yìí èyí tí ò ṣe fẹ́ lòmíì torí pé tí èèyàn bá wọ ẹgbẹ́ èèyàn tó wọ̀ tó èèyàn tó wọ̀ sí yọ gbọ́ yé yóò sì rí yóò sì rí ipe orí tọ́lọ̀ wọn bá ṣe fóun orí ńlá ni. máa ní ta lè sọ. So àníta lè wí jùbí ká máa dúpẹ́ fún rí ọlọ́run lọ adúpẹ́ fún wọn pé alhamdulillah rabbil alamin lẹ́yìn bẹ́ẹ̀ alkur'an alkarim èyí tí a ń ṣàlàyé fúnra wa súra tí aṣàlàyé dé òun náà ni Suratul A'raf áyà tí a tún kọ́yìn òun náà ni áyà ọgbọ̀n àti mẹ́ta. أعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة أجل فإذا جاء أجلهم فإذا جاء أجلهم لا يفتح يستأخرون ساعة لا يستأخرون ساعة ولا يستقدمون يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح وأصلح فلا خوف عليهم ولا هم يحسنون والذين كفروا كذبوا بآياتنا واستكبروا واستكبروا أن هؤلاء أصحاب النار أصحاب النار النار هم فيها خالدون فمن أسلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أو كذب كذب بآياته أولئك فأولئك أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفون أم قالوا أين ما كنتم تدعون أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا أنا وشهدوا على أنفسهم وشهدوا على أنفسهم أنهم كانوا أنهم كانوا كافرين قال ادخلوا قال ادخلوا في أمم قد خلت من قبلكم من قبلكم من الجن والإنس في النار كل كلما كلما دخلت أمة لعنت أختها حتى إذا ادركوا فيها جميعا قالت أقراء لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون أعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون يا بني آدم إما يأتينكم رسل منكم منكم يكفون عليكم آياتي فمن فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها واستكبروا عنها أولئك أصحاب النار وهم فيها خالدون فمن أظلم ممن افترى على الله كذبا على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم قالوا أينما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا تداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا أضلونا فآتهم عذابا ضعفا عذابا بئسا من النار قال لكل بئس ولكن لا تعلمون وقالت أولا وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون الحمد لله ọpẹ́ ni fún ọlọ́run ọlọ́run bá bá àdìkẹ́ ọlá ó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ nínú alukur'ani alápọ̀nlé lẹ́yìn ìgbà tí Allah subhanahu wa ta'ala tó ti ṣe àlàyé fún wa nípa àwọn ìṣẹ̀lẹ̀ èyí tí ọlọ́wọ́ bá subhanahu tí fi ń kọ̀ fún wa nípa pé àwọn nǹkan tó wọn ọlọ́wọ́n ọba ọ̀fẹ́. pàápàá jùlọ àwọn tí ń sọ̀sọ̀kúsọ nípa ọlọ́run olúwa wa subhanahu wa ta'ala ó sọ fún wa nípa wọn. olúwa wa tẹ̀síwájú nínú. ọ̀rọ̀ rẹ̀ olúwa ní wàlíkólè ummatin wàlíkólè ummatin ajal ọlọ́ni ẹlọ ọmọ gbogbo ọjọ́ kọ̀ọ̀kan gbogbo pátápátá nínú àwọn tí wọ́n ti ṣèrànù síwájú àwọn tí wọ́n tó nípa ọlọ́run àwọn tí wọ́n ṣe sọ́lọ́run àwọn tí wọ́n fi ẹ̀sìn ọlọ́run ọba tí wọ́n fi ta yín ọlọ́run ọlọ́mọ pé gbogbo ọjọ́ kọ̀ọ̀kan pátá nù wọn gbogbo ìlú kọ̀ọ̀kan nínú wọn gbogbo àwọn ìletò kọ̀ọ̀kan nínú wọn ọlọ́ni gbogbo ẹ̀ pátá làwọn ọlọ́run ọba bu àsìkò tí wọ́n lò láyé fún wọn lásọ àsìkò tí wọ́n máa lò láyé lásọ fún wọn kò sẹ́nìkan nínú àwọn tán ti wá kí èsì kọ́lọ́wọ́n bá aláàgbúgbà tí wọ́n lò fún wọn eléyìí tí ń túmọ̀ sí pé àwa tí a ń bẹ níṣẹ́ náà nì ànábì sallallahu alaihi wasallam ó nígbà tí kálukú owó lò èèyàn kì í wáyé kọ́ wáyé pé kọ́ mọ́ lọ èèyàn kì í wáyé kíyàn wáyé kọ́takú sáyé àìwáyé àwa àlọ ó ti lásìkò ògbà tí kálukú máa lò nínú ẹ̀ ọlọ́ni likulli ummatin ajalun. wa likulli ummatin ajal. gbogbo sẹ́ńtúrì kọ̀ọ̀kan gbogbo ìran kọ̀ọ̀kan ni wọ́n lásìkò tí wọ́n lò ń bẹ̀ tí wọ́n kú o. فإذا جاء أجلهم لا يستخرون ساعة ọlọ́run nígbà tásìkò kálukú bá wá tó ọjọ́ eré tí kálukú fẹ́ lò tó bá tó ìgbà tọ́lọ́wọ́n bá aláàbò fún kálukú nígbà tó tó ọlọ́run la yastakhiruna sa'a ìṣẹ́jú kan ló kéré jù ìṣẹ́jú kan ló kéré jù wọn ò ní dínkù sásìkò tọ́lọ̀ ń bù fún wọn níjọ́ tó ti dá wọn. ní a gbégúdì tó lọ ní o òun ni òjò ó kú lọ́dún tó yẹ kó kú kó ní ọdún kẹwàá sísìn ó wá kú nísìn hmm, kan ọlọ́run ní kulli ummatin ajalun. kulli ummatin ajalun. فإذا جاء أجلهم لا يستحيون ساعة ولا يستحدون gbogbo ọba ṣe kóra wájọ yìí lásìkò wọn bá tó àpò mẹ́ni àwọn kan náà ti wà mẹ́ lánàá àwọn náà ti jòkó bá ṣe jòkó yìí àwọn kan ni wọ́n lo Èkó yìí bọ̀ tẹ́lẹ̀ àwọn kan náà lo Nàìjíríà bọ̀ wá wọ́n ti gbàgbé wọn àsìkò kálukú ètí tó ni wọn ti túfọ̀ rẹ̀ ọlọ́ni tásìkò bá tó fàyíza já àjálùhùn láàyè stàkìrò na sáà. fàyíza já àjálùhùn láàyè stàkìrò na sáà. bẹ́ẹ̀ dọ́gbọ́n sí jù bẹ́ẹ̀ lọ ọlọ́ni bẹ́ẹ̀ dọ́gbọ́n sí jù bẹ́ẹ̀ lọ bọ́wọ́ bọ́wọ́ kò ní gbogbo oúnjẹ tọ́ máa jẹ. oúnjẹ tó bá jásí pé ní wọ́n bá fara balẹ̀ sí mi ò ní jẹ ohun kankan nìkan kan ṣe kíni àwọn tó ń ta búkà yìí ní jẹ mọ́ àwọn oúnjẹ tó neat mr beach ló ti fẹ́ máa jẹun fertilizer ló ti fẹ́ máa jẹun shoprite ló ti fẹ́ máa jẹun ọlọ́run ọba jẹ́ jù bẹ́ẹ̀ lọ kí mo fẹ́ jẹun tó dáa kí ọlọ́run ní tásìkò yẹn bá tó oníṣẹ́gẹ́ni òní fílẹ̀ ṣẹ́jú kan ẹnìkan wọ́n sàdúgbò ìjọ kan ó wá sọ́dọ̀ olówó kan náà olówó àdúgbò yìí ni o wọ́n á fẹ́ ra ẹ̀fà wọ̀tà fún òun ò lè mú ẹ̀fà wọ̀tà àdúgbò yìí ẹ̀fà wọ̀tà àdúgbò wọn lè gẹ́gẹ́ ni ẹ̀dá kò sí ẹ̀fà wọ̀tà ẹ̀ẹ́. lẹ́kí tó sí ti ni ó yàtọ̀ wọn àwọn àkànnà ní ń ṣe ẹ̀sùn àrídèétì kan náà ni wọ́n ni ni wọ́n fi sí amóhùn pé àdúgbò rọ̀ torí kí ni ń ṣe kú ni. ọlọ́ni tọ́jú ọkú rẹ̀ bá tó láyà sàkìrò na sáà bá ṣe gẹ́ni ẹ̀yà bá òkè wọ̀n fẹ́ kó wá gba gbogbo security jọ ọgbà gbogbo mọ́ kọ́ yẹ́ security ọgbà àwọn jọ ń bá polisi mbẹ́mbẹ́ sọ́jà mbẹ́mbẹ́ àwọn ọlọ́pàá mbẹ́mbẹ́ àwọn CID wà àwọn nìkan náà gẹ́ni ni wọ́n ń sọ. ni wọ́n guide torí kíni torí bí kò fẹ́ kú ọlọ́run níjọ́ tá a bù fún ọ tó bá tó wà sí kíni wà lọ ìṣẹ́jú kan sáà ń bí báyìí kò mí ní pé wákàtí kan ìṣẹ́jú kan láwọn lábára máa lo sáà láyé ìjọ òun sí àsìkò tá a wà kò mí ní pé wákàtí kan tọ́mọ jíta jíta sáà jíta sáà. wọn ni wulẹ̀ yóò jíta ààrẹ saa raitu jíta sáà right o sáà mo ìṣẹ́jú kan àsìkò kan nínú àsìkò kan kájújú káyà ò ní dínkù sẹ́yìn ọwọ́ àjẹgbogbo ayé yìí ẹ̀ tó wá يستقدمون ولا يستقدمون إذا إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ولا يستقدمون بين náà sì ni gbogbo àsìkò tá a bù fúnjọ kọ̀ọ̀kan èèyàn kọ̀ọ̀kan ẹbí kọ̀ọ̀kan ìran kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan orílẹ̀-èdè kọ̀ọ̀kan ìletò kọ̀ọ̀kan tásìkò tá a bá bù fún yín bá tó wàlá yastaqdimuna ẹ wá ní kọjá àsìkò yẹn àsìkò yẹn ò ní dínkù ní ìṣẹ́jú kan lábẹ́bẹ́lẹ́ ẹ tó ní kọjá rẹ̀ dékẹ́ni ní kan ní ká káyà kan ẹ ní kọjá ẹ. gbọ́ ẹ lè kọjá ẹ̀yin lẹ́kọ́lẹ́kọ́ lágbájá ni lọ́pọ̀lọpọ̀ lágbájá ni òun òun ló jẹ́ pé kí ni kò bá ti kú sí pẹ́ àwọn tó ń gbà lẹ́ni àbíkátẹ̀ tó wà láàyè sàkèrò náà yẹn pé kún ó dínkù sẹ́yìn kan ní ààyè ibi tí yẹn fi tìǹù ayé ẹ̀dẹ̀ pọmọlọmọ ní kíni láì dàgbà ayé mojúbà ayé àkámara ah, wọ́n ti lógun láyé ẹ̀sìn wọ́n ti rí wọ́n ti rí wọ́n ti rí wọ́n ti rí ìràwọ̀ rẹ̀ wọ́n ti rí àwọn ọmọ yìí wọ́n dẹ̀ dáwọ́ bò ó ẹ̀sìn pa á àtayé lọ́pàá ni o. àtàyè ní o àsìkò tọ́lọ̀ ní òkú ló lè gẹ́ni o. àwọn ti rí gbémọ̀ yìí ṣe ń gbọ́wọ́ lọ yìí pé mi ti ń gbọ́wọ́ rẹ̀ lọ yìí kọjá àtàwọn tàná kàṣà ẹ sì pa ọba gun ọmọ tí ọba gbé òun ọba túlù àsìkò tọ́lọ̀ ní àwọn èèyàn kan gba tiẹ̀ sórí ibú ni ẹ́ wọ́n gba bi tiẹ̀ kékeré ni wọ́n fi sórí ibú ni a gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ èèyàn lè gbé bẹ́ẹ̀ fún e kọ́ kéèyàn kú bẹ́ẹ̀ ẹni yẹn jẹ́ sábàbí aburú ni àsìkò tọ́lọ̀ ní bí jẹ́ ìwọ̀n náà ni nìkan òun lọ́ fa ẹ̀mí rẹ̀ já. Aba ní gíní mọ́dà àyílá ẹmọdẹ́gbẹ̀lá àyílá ẹ̀yìn zúrí mu nílẹ̀ yorùbá máa ní àyílá ìrùn zúrí mu kò àwọn àfáà kan bẹ nílẹ̀ yorùbá nílẹ̀ kí mo kéré nile yorùbá àwọn ògúnjì mi ni ògúnjì mi àfáà tọ́ bá sọ fún yẹn pé òní onílẹ̀ lásàrì ni táfà àmọ́dà ìlà bá wá pé gbogbo tó bá fẹ́ pè tọ́ wá dà ìlà lóòótọ́ ó wọ ọlọ́run bẹ́ẹ̀ ni àsìkò tọ́lọ́ ń bò fún kálukú náà ló sì gẹ́ ni lọ́lọ́ يا بني آدم إما يأتينكم ẹ̀yọ́ máa nẹ́bí ádámà imma ya'tiyannakum rusulun minkum. ya bani ádámà imma ya'tiyannakum rusulun minkum. ọlọ́láwọ̀ ọlọ́run ọba àwọn wa bá yín o ṣe fún wa ẹkùn sí màsìkò tẹ́lò láyé pé ẹ̀ lè bẹ́ẹ̀ náà lọ ẹ̀ lè bẹ́ẹ̀ náà lọ táwọn òjíṣẹ́ bá wá bá ayé látọ̀dọ̀ wa lára yín náà làwọn òjíṣẹ́ yìí ó ti jáde òjíṣẹ́ ọlọ́run àwọn ayé jáde látara yín kìí ṣe pọ́nmọ́ bùnmí lálọ́ gbé wá fún yín ara yín náà ni. mẹ́sàn náà ara àwọn alábáràn ló ṣe ló ti yọ akọ̀mọ̀rọ̀ sóró جاءكم رسول من أنفسكم ọlọ́run ló ti wá bá yín òjíṣẹ́ kan látara yín ọlọ́run yìí ṣe bẹ́ẹ̀ kọ́ wá ní pé kọ́ wá gbé ọmọ Ìgbò dìde fún àwọn ọmọ Yorùbá kọ́ ní wá jíṣẹ́ fún wọn ṣẹ̀fọ́ apàtàn fún pé wọ́n máa ń na wọ́n máa tọ̀rún rìn wá ọlọ́run ti mọ̀ pé pàtàn yẹn ìtàn yóò sì lè pa. gbàtọ́ náà wọ́n fẹ́ gbọ́ ẹ̀nàbí kọ̀ọ̀kan dìde àtàrà wọn náà ní segin ni ti ń gbé ni ti gbé ara yín náà ni ti wá bẹ̀rẹ̀ ṣẹ́ kò ní lọ gbé dìbò ń bò mí ẹni pé Musa alayhi salatu wa salam ìgbà tí ń bẹ ní ìlú mẹsọ̀rọ̀ kìí ní ìpínlẹ̀ rẹ̀ ọmọ Jerusalem ní Palestine. nípínlẹ̀ wọn àmúgbà tí ọlọ́run ọba aláàfẹ́ kébi tó gbé jàpá náà nìyẹn ìgbà ọ̀rọ̀ dìde mo lọ́wọ́ kọ́ra sí ní sọ́yà yìí náà ọlọ́run ní àwọn òjíṣẹ́ máa wá bá yín látọ̀dọ̀ nínú látara yín yóò wá bá yín wà jíṣẹ́ fún yín ẹ̀hẹ́n. ما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي táwọn òjíṣẹ́ yìí bá dé nígbà tẹ́ ẹ bá ráwọn òjíṣẹ́ yìí níjọ́ tẹ́ ẹ bá lọ rí wọn tán bá dé yakusuna alaykum ayati wọ́n máa sọ nípa ìmí ọlọ́run fún yín wọ́n máa ka ọ̀rọ̀ mi fún yín wọ́n máa sọ àwọn àyà mi ntí mo fẹ́ láṣẹ yín lórí wọ́n máa sọ àwọn ntí mi ọlọ́run ọba ọ̀fẹ́ wọ́n máa ṣàlàyé rẹ̀ fún yín. من اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون ẹnikẹ́ni فمن اتقى ẹnikẹ́ni tó bá páyà Ọlọ́run nínú yìí o yàní ترك المحرمات ó fi wà bàjẹ́ lẹ̀ irọ́ pípa ó fi lẹ̀ àbòsí ó fi lẹ̀ ọtí ó fi lẹ̀ ìmọ̀ agbowó ẹ̀yìn ó fi lẹ̀ ìmọ̀ ṣòfófó ó fi lẹ̀ ìmọ̀ ṣe ṣìlá ó jẹ́ gẹ́ni. I kaza kawaje ka wa qama bil wajibat won sa won se olori nkeun ngbo wasu ko gborin won ko je gini ko gborin ma atayi fele ni atayi loyun ni ko se je gini le ko gbo kan kama ọpa asi àti ológe ẹni àti fújì ni àti sájẹ́ ni àtàpàlà ni kò sí kíni kò gbọ́n kan bẹ̀rù ní wọ́n ṣiṣẹ́ rí bí ṣe ń gbá rẹ̀ ní ń kírun ní ń sọ dáadáa jáde lẹ́nu ní ń sàárà ọgbọ́n ní famani takọ̀ ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run nínú wọn nínú yín o lẹ́yìn ìgbà òjíṣẹ́ ti wá bá ẹnikẹ́ni tó bá páyà ọlọ́run ọba nínú yín o ọwa adẹ́rì facebook ẹ̀mẹ́gẹ́ni o dere facebook kó wọrí facebook ló ti ń bẹ gbogbo tí bàá rí mẹ́jọ jẹ́ nǹkan tó dáa o mọ́jẹ́ ní ìrìkúrú tí fi jáde ah ọlọ́run mọ̀ kí ọkú sẹ́ kó wọrí facebook kó tó ní mo fẹ́ wọrí facebook o burú tí fi jáde ó sì sọ kan. ó ṣòdodo nínú ẹ̀mí rẹ̀ sọ́dàkọ̀lá àfi nafsi ó ṣòdodo pẹ̀lú ọlọ́run nínú kíni nínú ẹ̀mí rẹ̀ wọ̀ṣọ̀yọ́ ṣìdòkò lọ́run fi ọlọ́run ló ṣòdodo pẹ̀lú ẹ̀ bá ti mú ṣòdodo nínú ẹ̀mí rẹ̀ pẹ̀lú ọlọ́run ó sọ tìmí tìmí tìmí pé ọlọ́run mo fẹ́ kí n rí dáadáa tí fi jáde ni kò wá ní rí bàjẹ́ kan tí jáde tó bá wa lọ já wa ó ti yẹ ọlọ́run wa ṣe ní láti máa láti lè máa wò yóò jáde rọrùn abọ́fẹ́ wọ orí youtube lọ ó tún kí ní ilé àdáwò kan ṣe kí ni wò lọ ilé kí mo fẹ́ orí ikú ti ń bẹ lórí àwọn rẹ ti ń bẹ mẹ lọ ó ti wá bẹ lọ síwájú Ọlọ́run mo fẹ́ má jẹ́ ń kó oríṣiríṣi àwọn fáírọ́ọ̀sì ọ̀yẹ́ pé antivirus tí ó sì gíní tí ó fọ̀mátì yóò sì gíní yóò múra ìbẹ̀lẹ̀ ní kíní ọlọ́run mú sàjẹ́ ń bá dáadáa bọ̀ wá o ọlọ́run ni wọ́n mọ ní ní wa ẹni tó bá bẹ̀rẹ̀ ọlọ́run ọba wa asùlá ha ó wá ṣàtúnṣe ẹ̀rí ó bẹ̀rẹ̀ ọlọ́run ọba tán àwọn ti wá ṣẹlẹ́sẹ̀ síwájú tí ó mọ̀ ó ṣàtúnṣe rẹ̀ ó ó tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣàforíjì fún mi àwọn ẹni tó wá kù díẹ̀ káàtó ó ṣàtúnṣe rẹ̀ kò dẹ̀bí pọ̀ tẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní dẹ̀bí pọ̀ pé ah, àwọn ẹbí mo ti pa wọ́n tì mo ti láti bí mo ti ní ìní lọ́dọ̀ wọn mọ́ ni wọn ò dá wọn fẹ́ràn mi wọn ò fẹ́ jíjọ fún mi ó dà níṣìí báyìí mo fẹ́ máa ṣe dára sí wọn padà máa máa ṣe dára sí wọn padà ẹni tó ti lóhùn ní bá sọ̀rọ̀ mọ́ ń ṣe kí ni ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ni gbogbo ẹni tó bá ṣerú eléyìí nínú yín. Àlá khawfun alayhim wala hum yahzanun. Ọlọ́run nílò àwọn èèyàn báyìí, fala khawfun alayhim. Tán bá fẹ́ kú, tán bá fẹ́ kú, Olúwa sọ pé àwọn ẹni yóò ní bẹ̀rù bí tán lọ dé sí. Ẹ Àsìkò tọ́lọ́run bá ń sọ yìí, àsìkò tí màláìka bá ti dé kíni, tó ti yọ sí wọn ni o torípé kò sẹ́ni tó mọ bí ọ̀rọ̀ rẹ̀ ti rí tí mọ̀láìkà ọba ti yọ sí pọ̀ tí mọ̀láìkà bá ti yọ sí òun náà ti gbóòórùn pé hmm, alhamdulillah níbi tá à ń lọ ni ẹ̀gbọ́ pọ̀ tí wọn bá ti yọ sí kò lè tí ì mọ̀ torí pé àwọn mọ̀láìkà tí wọ́n yọ sí ni kọ́mọ́ jẹ́ pẹ́ ní eré ni àwọn mọ̀láìkà tí wọ́n wọṣọ tó dún tó tuntun aṣọ funfun àfà tí ojú wọn ó dùn rí aṣọ wọn ó dùn rí ẹ̀gbọ́ ọ̀rọ̀ tí wọ́n mọ ẹ̀fọ́ jáde ó ti kí ni bẹ́ bá ti rí wọn gbogbo òdùn ní ọ̀wọ́nú ara yẹn òórùn tí wọ́n mọ jáde lára wọn òórùn tó dùn gbọ́ ni téèyàn gbọ́rọ̀ ẹ̀rí láyé. nígbà tí wọn náà ti wá ríru yìí o ọlọ́run ní nígbà náà ní fàlà àkàwọ̀fún àlẹ́yìn irú àwọn tí wọ́n gbáyé sí dáadáa yìí ọlọ́run ní kò ní sí bẹ̀rù fún wọn lálùkì àmọ́ kan wọ́n pé ẹ́ kí la fẹ́ lọ pàdé báyìí màláìkà ò tí ì dé ní mú yàn bẹ̀rù lèyàn máa bẹ ní bẹ́yìn lọ rọ̀já tí màláìkà ọba tí dé àmọ́ ẹbẹ̀ láàrin ẹ́ àsùnmọ̀bọ́yọ́ àmọ́ lásìkò yẹn ni islam fẹ́ kẹ́ bájẹ́pá bájẹ́ ni rí káàrò kan pé inṣáàlá láti ẹ̀jẹ́ ni rí ni àmìnà kún gbìyànjú mú sí dáadáa mọ kí òun ní parọ́ mo gbọ́dọ̀ sọ́nà lẹ́nu mú ẹ̀ kí n jàǹbá èèyàn tó bá bá mi sọ mò ń gbọ́ inṣáàlá àmọ́ ó ti mọ àgbà rẹ̀ wùdú àwọn ìdìbò kí ni tí mo dẹ̀ sí kí nìkan jù ní ìtókùdí ẹ̀ka tó àwọn ìṣẹ̀mí wọn ń kọ́ báyìí tí ìfọ́lọ́wọ̀n ní fi mí wọná méjèèjì lèèyàn máa wà àmẹ́yìn ọjọ́ kọjá pé ìró ka dáadáa kọ́ lásìkò yẹn bó tó bá ti wá rí kí màláìka bá ti dé ó ti mọ ibi tó ṣe gíní tó ń lọ tó dáhùn dùnú rírí wọn ìró ni ìró dùnú ni tó bá jẹ́ pé oníṣẹ́ ẹbú ni wọn náà èyí ṣe èyí ṣe oníṣẹ́ rí oníṣẹ́ ẹbú ni ọ wọn náà bá ti rá ìgbésẹ̀ náà ní ẹ̀mẹ́rin ò ní balẹ̀ bí ìgbàtí ẹ̀mbá fẹ́ wọ́wọ́ chance ni ó ti àwọn ọdún mọ́tò tán ọlọ́mọdé àárí ẹ̀ sàmí ó bá àwọn gbọ́mọgbọ́mọ wọn ní mọ́nà ọ̀dọ́ wa o wọn ní mọ́nà ọ̀dọ́ àwọn fámílì wa o ó bá wọ́ bẹ̀ tó ti rò pé ti wà nílẹ̀ kẹ́ni ni bàtọ́ wọ lẹ́gá tí mọ́tò mú bùtán ló tó ṣe kẹ́ni ló tó mà ọ̀sán àríkú ògbójú ló lè lọ yìí sọmọ pé ìwọ náà ti mọ̀ pé kí ni o ti wọ tiẹ̀ o ti wọ tiẹ̀ àwọn kan wá kí ọ nílọ́sàn yọjọ́ wọ́n bá wọnú ilé wọ́n sáré pójú tó ọmọ ọ̀tọ̀ lẹ́ni tó pé ọ̀tọ̀ lẹ́ni tó rò pé yọ wọlé àwọn mi mẹ́fà lẹ́ẹ̀kan náà bá wọlé wá bọ̀ ojú kálukú ló rìn sọ pé ó ti jẹrà mọ́bi

ولا خوف عليهم ولا هم يحزنون bákẹ́lẹ́ ni ọ̀wá ní banújẹ́ sí tó fẹ́ filẹ̀ sẹ́yìn torí kó náà fà burú dáadáa ló ọmọ òun ní banújẹ́ lórí pé ee àwọn tí wọ́n fẹ́ filẹ̀ yìí ń kọ́ tí wọ́n ṣe já sí kò ní bẹ́ẹ̀ ọmọ rẹ ọmọ wo òbí ọmọ wo àbíkọ́lá ọmọ àwọn ọmọ kí òwúrẹ́ ọmọ wò wọ́n àwọn àwùjọ rẹ̀ ọmọ wò wọ́n àwọn nǹkan yìí ni èmi rò ní bàjẹ́ pé mú hmm, pẹ̀lú ògbọ́lọ́ yọ̀ọ̀dà yọ̀ọ̀dà tàbí eléyọ̀ jẹ tiẹ̀ ẹni tó ronú pìwàdà láyé ni o tí ò gbẹnu àwọn òjíṣẹ́ ọlọ́run sọ̀hún tó ọlọ́run tó sì ṣe dáadáa láyé àwọn lórí eléyọ jẹ ti wọn ẹ̀hẹ́ والذين na بآياتنا واستكبروا عنها ọlọ́run ti sọ páàkì méjì náà ni wá àwọn ọmọ náà àtọmọ kíni bọ́lọ̀mọ́ tí wọ́n sọ mọ́ àlìjẹ́nà tó yẹ mọ́ sí kíni tọ́mọ sọ̀rọ̀ ọ̀nà tọ́mọ sọ̀tọ̀ àwọn ọmọ náà bọ́lọ̀ sí máa sábà ṣe nu nínú bí bá ṣe ń lo tẹ̀rù kí ibùdó ọmọ lo tẹ̀rù hìí tí bá ṣe ń sọ wá lójú òkòrò ara yóò ti kẹ́ni owó ìgbọ̀n báwọn méjì náà la wà láyé àjù méjì lọ báwọn àti jòkó sí ibà yìí nìsín àwọn kan jòkó wọ́n dó síbi tí wọ́n ti ń wo kẹ́ni wọ́n wo fíìmù ẹ̀gbọ́ àwọn kan pé síbi tí ti ń gbọ́ orin báyìí ọlọ́mọ sọ̀tẹ̀ wa bẹ́ẹ̀ ọlọ́wọ́ ni wàlàdínà wàlàdínà kàzàbù bí ayà tí na wàstàkbàrù wà ọlọ́wọ́ ni ẹ̀rá àwọn tó ṣe pé àwọn tó ṣe pé kàzàbù bí ayà tí na tí wọ́n pè ọ̀rọ̀ wa nírọ́ wọ́n pè ọ̀rọ̀ ọlọ́run nírọ́ kò ìsìnkú àtọ́ wọ́n ti sọ pé irọ́ ni kò tó pọ̀ ọlọ́run nírọ́ tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ tọ́ọ̀ bá ti tẹ̀lé o ti pèrọ náà nù tó dúró kí ni ọmọ tẹ̀lé wọ́n ni lágbájá dájú ń pè ọ́ ọwá ni kí ni ìrọ́ nwere yàrá wọn lè ti wọlé kí ló ṣe yẹ òkú ẹ̀ rọ wọ́n tó wá ọ̀gbọ́ ni ìwọ́kọ́ ni mò ń bá wí ni oṣù bẹ̀rẹ̀ tí ọ̀gbọ́ ọba dá wọn kọ lọ kí ni wọ́n náà ṣe yẹn wọ́n náà pè é ó pè é nírọ́ ni tòdútọ̀ bá pè é nírọ́ ó tàwa ṣàṣà ó dìbè torí ọba dé àmọ́ ó pè é nírọ́ ó níbi ilé yà yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ nírọ́ ẹ̀yin tẹ́ ẹ ẹ̀yin tẹ́ ń fọ̀rọ̀ ọlọ́run ọba ta yín ẹ̀yin tẹ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ ọlọ́run lẹ́nu nítorí bá wù yín lẹ́yìn ṣe láyé nítorí bá ti pílìṣì ẹ̀mí yín lẹ́yìn ṣe kíni lẹ́yìn ṣe kìí ṣe tó pílìṣì ọlọ́run. ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn ò ṣe tó pílìṣì ọlọ́run ayé ni wọ́n fẹ́ ṣe àlìkíámọ̀ kàn wọ́n. ẹ gbọ́ ayé ni wọ́n fẹ́ ṣe àlìkíámọ̀ lẹ́gẹ́ni kọ̀ọ̀kan wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nu ọlọ́mọdé àwọn ọjọ́ kan nu wọn. gbígbádùn ayé sì rọrùn nìkan ni wọ́n máa sẹ́nà kò sí ní tẹ́ palẹ̀ mẹ́kàlẹ̀ fálìkì àmọ́ wọn. káyọ̀ yẹn sàti dá kí wọ́n gbádùn kí wọ́n ṣe láì ọmọ fifteen years ọmọ twenty years àfáà ó ti bàgbéṣẹ́ ayé ara rẹ̀ jẹ́ pẹ̀lú ranù pẹ̀lú ranù kò sí kankan nú ẹ̀ṣẹ̀ tí ò gẹ́gẹ́ ni tí ò darí ọmọ twenty years kò rí sí kankan ọkàn rẹ̀ gẹ́lẹ́ lè ju bàbá sẹ́mùtì lọ àwọn akẹ́gbẹ́ ìjọ ti ń wálé òun lẹ́jẹ́ ni ó ti rẹ̀ yá àjà àti ti ń wálé torí pé dẹ́fìn mọ̀ bẹ́ẹ̀ pípọ̀ ẹni tó bá ti ń wọ bíi sixty seventy wọ́n ti máa ń wálé àbí tó bá rówó ń di ọmọ ta ló kù tó rówó ń di ìranù sẹ́wọ̀n ànẹ́nà ní kó tó dò ní gbogbo àsìkò kan náà ló láwọn ẹni bú láyé ẹ̀gbọ́ ló láwọn ọmọ ẹ̀ta tí ń dà lóru bọ̀tẹ́ ẹ̀rí pé bá dò ní nísìn ẹ̀ ní rá àwọn tọ̀hún yẹn wọ́n ti lẹ̀ kí ni wọ́n ti kú tán wọ́n sì mẹ wọ́n ń bẹ láyé àmọ́ wọ́n ti lé gíní wọ́n ti lọ wọ̀ wọ́n ti lẹ̀ torí bí kò sí gungun mọ́ ibi tí ọkọ̀ kù sí ni pé ọkàn lè máa ṣẹ̀ránu lọ wọ́n lè máa yálé ọtí kọ́mọ lọ tẹ́tẹ́ kọmọ bẹ jẹni inú wọn lẹ́rìn wọn ni mo mọ́ ńláṣí wọn ni mọ́ ọ̀nà mọ́ ńláṣí ẹ̀jẹ̀ ní ọ̀báyá mùsùlùmí ni wọ́n nàbí dígé fèrí wọ́n mọ̀ ta draft wọ́n mọ̀ ta ayò bí kọ́ mọ̀ mọ̀ tí pé wọ́n sáà bí kọ́ mọ̀ ọlọ́mọ gógóró wa mẹ́ kò sí tọ́kàn wọn. àwọn èèyàn wà bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe ọlọ́wọ́ ọba lọ káwọn ọmọ twenty years káwọn ọmọ fifty years kó ti yàrá kóyà ẹ̀mí etí ẹ̀gẹ́ ju tàwọn àwọn ọmọ forty years lọ ẹ̀mí tó ní sáyé ọ̀rọ̀ lómi yẹn ti máa sọ pé kí ni àmà lówó yìí ni ọmọdún mélòó ni ọ́ tó ti ń sọ̀rọ̀ owó sọ ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ fò ó ti gbàgbé pé kó o tó pé ten ten fifteen years kó o tó pé twenty years ó gbàgbé pé kìí sànà náà ni wọ́n bí ẹ sáré tó sì di bẹ́ẹ̀ lónìí wáyé tó fi wá fẹ́ sáré dolówó àwọn ọlọ́pàá ni yàwó yàwó jùlọ ni wọ́n àwọn ọmọ ọ̀dọ́ yìí náà ni ó ti yẹ àwọn gẹ́gẹ́ ọmọ ọ̀dọ́ yìí náà ni àwọn bíi thirty thirty five twenty plus wọ́n máa gara ọmọ gẹ́gẹ́ ni ọmọ gara àbárí àbá ọmọ máa wọ bí eṣinṣin ni bí kẹrin bí eṣinṣin wọ́n bí tọ́ wọ́n lẹ́yìn tí ọba ti máa bí tọ́ bẹ̀rẹ̀ tí ńlá ni yóò ṣègẹ́ ni yóò sáré kú ni wọ́n máa wọ ẹ báyìí ni pé wọ́n lájòkó jẹ́ lájòkó bẹ̀ wọ́n wọ ẹ tó bá ń kò wá sí ìran ẹ̀ṣẹ̀ tí wọ́n ọ̀dánwò ẹ̀yẹ ń lọ káàkiri lónìí ẹ̀ ń lọ káàkiri ẹ̀wọ̀ àwọn ọmọ mi tẹ bá rí wọn mọ́ra àwọn ọmọ kan lọ́sẹ̀ tó lọ ní last week pàtí mọ́rúbájá kan náà ọmọ ilé kíkọ́ lọ́mọ fún lálàáfíà àwọn ọmọ tí mọ́rọ́ agbáyé yìí náà ọmọ kéèké báyìí náà nípa ọmọ tí wọ́n wọ́ twenty aláìwọ̀n ṣe rí àní wọ́n ń ṣe mí wọ́n gbọ́ ojú mi fi kéré láì bóyá bóyá gbó lọ́fà ni bí bí ẹmu ògùn ọ̀ ló ṣe kí ni bí kòbókò ló mu ni ọlọ́run lọ́mọ ṣẹ́pà ló mu àbí burúkutu ojú ti kéré wọn ò tiẹ̀ dórí àwọn ọmọ ọdá twenty àánú mi ṣe ń ṣe wọ́n pé àwọn afọ ìmọ̀ níṣẹ́ tẹ́ fẹ́ ṣe wọ́n dẹ̀ pa sínú àwọn eléyìí ìjọ kan náà àwọn ẹ̀yìn kan tí wọ́n pa skúùtì kò jẹ́ sí ní jẹ́ skúù skul kíni àtọ́wádìí lè kí ó lọ́wọ́ lọ́wọ́ ilẹ̀ ti sú àwọn ilé gan ayé tí gbogbo yẹn kàkún gan wọn ṣe kí ni wọn kà á kún débẹ̀ pé ọjà lọ kàwé wàláì àná mi ṣe ń ṣe wọn wàláì wọn ò bí àwọn afáàmọ́ ìníṣẹ́ tí wọ́n ṣe ẹ mọ àwọn wọn o lọ́jọ́ wá wà yẹn tó bá wá fún iṣẹ́ ní kòrónà ọ̀la kò bàtí ó gbé òun ní fi ń ṣiṣẹ́ òun kọ̀dọ̀ tí ìrọ̀wọ́ yí padà àmọ́ gbogbo mukumu ló fi mu tó bá wà parí iṣẹ́ ìrárẹ́ náà nì lórí lórí five thousand yóò fi gbádùn kílò tó máa nì yóò mú mukumu yóò abọ́ sílé aṣẹ́wó yóò bọ́ sílé kẹ́ni yóò bọ́ sílé aṣẹ́wó ń gbádùn lọ ẹ̀yẹn dúpẹ́ tí yìí. wàá rí pé ẹgbẹ́ rẹ náà ni ẹgbẹ́ rẹ náà ni eléyìí ó ju ẹ lọ náà. kò wá mọ tí ń jẹ́ ọ̀nà àlìkìámọ̀ mọ́ kò mọ̀ náà ibi tí àlìkìámọ̀ kọjú sí mọ́ gbogbo tí ń rí ayé nìkan náà ni bi ayatina. wàlladhina kadhabu bi ayatina. ọlọ́ni àwọn tí wọ́n kọ lọ́wọ́ alẹ́ nírọ̀ ẹ̀hẹ́. wàstakbaru ha wàstakbaru anha. tí wọ́n wá sáyà kókó nàkí. ẹ̀dàgùn ṣe àwọn anìkàwà mọ̀ yẹn kún wá kírun wọn ní pọ́já kírun ẹjá wa máa ń láṣí ní ò pàláì ajọ débí bí àyè ni o bóyá àdẹ̀jọ débí àmà ní wọn wà mú para rí wọn wàláì mi ò rí wọn ní wọn láṣá mùsùlùmí náà sì wọn ni wọn súnmẹ́lá garuba súlẹ̀ kàbírò subhanallah wàlá ẹni òní wọn mọ́ láti ọgbẹ́ wọn wá kírun ní òkí mi mọ́ ama kéékèèké mẹ́kàn yọ wá kí ló ṣẹlẹ̀ ọmọ kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ wọn kọ́ ló lọ gbá ló lọ kọlù wá mẹ́ ló lọ sáré ló lọ jánà mọ́ lọ sáré sẹ́nu mọ́ kọ́ subhanallah ó yẹ ká dúpẹ́ o. tí wọ́n ti bá wọn lọ tó sì gbé dúró ọlọ́run ní jẹ́ ọlọ́ sáré láwọn ẹmọ ìyàbọ̀ a máa ń láṣí wọ́n mọ̀ wọ́n bọ̀ wọ́n mọ̀ wọ́n bọ̀ wọ́n ò lè wá tó bá wọ lọ́wọ́ kọ́lọ̀ bá àwọn táǹsì bí ọlọ́ni gbogbo ẹ̀yin tẹ́ pọ̀rọ̀ lọ ní ọ̀rọ̀ báyìí ẹ́. wàlladhīna kazzabū bi āyātinā wastakbarū ʿanhā. ulā'ika aṣḥābun nār. ọlọ́ni gbogbo ẹ̀yin tẹ́ kínú tẹ́ gbàwẹ̀ tẹ́ ṣe dáadáa ẹ̀yin tẹ́ ṣe ṣìnà ẹ̀yin tẹ́ ń parọ́ ẹ̀yin tẹ́ ń ẹ̀sìn gbèrò gbogbo àdúgbò kọ̀ọ̀kan lọ́wọ́ ní àwọn ọmọ street mo olówó kan ní bí bóyá last week náà ni àbí nǹkan sunday bóyá sunday tó lọ àbí àdúgbò olówó ni àwọn náà tó ń láwọn street boys níbẹ̀ ń bọ̀ wọ́n bá ti wọ́n bá ti géètì ìkọ́wé àbá lọ́wọ́ nu wọn àwọn ilé ti ọmọ thirty five almost forty àdúgbò àwọn tẹ̀lé àwọn ọmọ olówó yẹn ti wọn wọn ṣe wèrè ta lọ́pọ̀lọpọ̀ ọgbà wèrè inú lélẹ́gẹ́ ni ẹ máa ń ṣe ti wọn kẹtọ́rọ àwọn ọmọ olówó tí wọ́n bá yín ṣe kíni kọ́lẹ̀ àwọn tó lówó ládùúgbò náà ẹ gbá àwọn ọmọ wọn ní ṣe kíni wọn ìbá sára àwọn àwọn pé gbogbo àwọn ìjà tó máa ń jà yẹn ẹ̀yà ọmọ olùsí bọ́ sínú olùsí náà ní kíni ni wọ́n máa ń ṣe yìí bọ̀tà àwọn olówó yẹn náà ní wèrè tiwọn wèrè kọ̀ọ̀rọ̀ tiwọn kí wọ́n àwọn advice level of worry làwọn ń lò àwọn ọ̀kan ní wọn ni ní máa dà lóru báyìí wọn ni ní máa dà lóru kiri ọkàn jẹ pé tiwọn yẹn dábá ní káwọn òsì eléyìí torí gbogbo wòlé dáwọn yẹn náà ṣe làwọn kìíní eléyìí náà eléyìí agbẹ́pọ̀ torí àwọn eléyìí òtún níbi ládùúgbò. àbí kí òun tètè yá gbọ́ ọlọ́ni ẹwọ́n gbogbo wọn wò láàáìka aṣáàbùn náà ọlọ́run láwọn ọ̀rẹ́ inú nánú o àwọn ni fámìlì ilé iná àwọn fámìlì jẹ́ ànámánu they are together wọ́n wà papọ̀ ní o ẹ̀rí aṣáàbùn náà yẹn pé àwọn gangan ní ara alé iná àwọn fún náà ọlọ́run ò gbogbo ẹni tọ́lọ́run ti yọ ọlọ́run ní dáa padà gbogbo àwa tí ọlọ́run ọba àwọn tọ́lọ́run tí ìfi sínú ìjọ ọmọ àlìjánná ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́mọ́sà fún wọn síbẹ̀ kọ́mọ́ yàrá náà kó mẹ́ o olùwà tẹ̀síwájú. ọlọ́run ni ẹ mi sọ fún mi pé wọ́n fi àkọọ́lìdù ibẹ̀ ni wọ́n máa wà lọ́gbẹ̀rẹ̀. ibẹ̀ náà mọ̀ wà lọ́gbẹ̀rẹ̀ ṣẹlẹ̀ yọ náà tó báyàn lẹ́rù láti ẹ̀wọ̀n wínà ní jàre èyí tí wọ́n rí gan wọ́n bẹ̀rù rẹ̀ èyí rí tí wọ́n rí láyé náà rìn wọ́n rí wọ́n rí bẹ́sí ń dẹ́rù yàbà wọn láyé náà pé bá ṣe tó bá gbọ́ mú ẹ̀wọ̀n o wọ́n tó bá jẹ́kí ní ìrọ̀lọ́ bá gbọ́ ọmú wọ́n dáná sọ ọ́ ní o tí wọ́n tún bẹ́ẹ̀ náà wọ́n jẹ́kí ní wọ́n jáwọ́ kọ́nà ọmọ ọ̀tá mi tún mọ́ sọ fún ẹ pé ẹ má ẹ ẹsẹ̀ tó bá máa ṣe ẹsẹ̀ tó bá máa ṣe síbi kí n lọ ọ máa dẹ̀ dé máa sáà dé síbi máa sáà dé padà ẹ gbàgbé ẹ sì máa fi dé padà ẹ sáà gbàgbé ẹ síbi máa sáà dé padà bí erékí mọ́ṣọ́ọ̀tì mọ́ ìní kí wọ́n láti mọ́lé o òun rẹ́dì ó ṣe rẹ́dì náà nù ó ti gbà kó òun máa dé ẹ dákun wọ́n á yàn mọ́lé ó ti yẹ ọ̀sẹ̀ kan kí yàn má rí kíni kí yàn má rí ta sórí eré ni kọ̀dẹ̀ sí tó bá dọ̀hùn wọ́n lù bí kúkú bí kíni bí yíyé wọ́n ò gbé e dáa ọba àwọn kan bẹ wọn lò àfi tó bá mókun lọ́wọ́ tó fi lù wọn padà lókun oògùn yẹn náà sì ní onírí lò àwọn náà wọn gbà lọ́wọ́ rẹ̀ ìyẹn pé tó bá tún bá lè jànú lọ́wọ́ pé òun ti jẹ lẹbọ kó tó wọnú sẹ́ẹ̀lì tọba ọ àmọ́ sojú wọn sí kí ni mo ẹbẹ pàrọ jáde wọn lù ọwọ́ àti pàrọ rẹ̀ ìkànnà àfa ó lọ máa ṣe dára fún wọn àwọn akẹ́kọ̀ọ́ alọ́kàmọ́ jẹ́ òní ọwọ́ wọnú sẹ́ẹ̀lì ó ní à ah, pé jẹ́ pé rìmáìndì lásán gan ni tí ò tí ìwọ jẹ́ ah, nǹkan ńlá ni o kọ́ débẹ̀ báyìí náà ó ní ìtọ́lọ́wọ́ fi yọ ohun ọlọ́wọ́ fi yọ ohun kí bó mo ṣe débẹ̀ òun kàn fẹ́ pé àsìkò bá dúbì ní òun ní ah, ẹ̀jíká kí ní bó láṣẹ rómi táfi sàlọ́lá bá ti jù mọ́ sí ẹ̀ráì ẹ̀jíká wọ́n láṣẹ rómi táfi sàlọ́lá ìrún lòun wọ́n kọ́ ń sọ tòun kírun tọ́ bá yọ máa àfa wa ń bí odidi àfa ńláfa àfa wa ń bí lọ́lọ́ ní lọ́wọ́ wọ́n lẹ̀ tí ní kí wọ́n mọ́ kó wọlé tẹ́lẹ̀ owó tó kú lọ́wọ́ bóyá twenty ni wọ́n kàrà fi sóhun lọ́wọ́ pé òun bá yọ owó yẹn jáde tó ní náà ni ọba gbà. gbọ̀gbà ọlọ́lọ́yọ ẹ́ o ọlọ́yọ ni o àbá àbá ẹnìkan ẹ wọlé ìgbà lọ́fẹ̀ẹ́ ẹ wọlé lọ́fẹ̀ẹ́ ẹ ti máa jẹ ìyá ẹ máa jẹ ìyá àmọ́lápẹ́ ẹ̀ka fẹ́ kírun bẹ́ẹ̀ wọlé ìyàrá sí òkè lè fẹ́ yàtọ̀ lè fẹ́ yàtọ̀ kí ló gbé yín débi ni. wọ́n padà fún wa ní gbogbo tó bá gbìyànjú ibà náà ni wọ́n tún lù ọ́ pé ó ṣe bá yẹ nǹkan gidi kọ́ bá gbé ọ débẹ̀ wọ́n tún fún ọ níyà sí pé eléyìí lọ́wọ́ gbé ọ ṣiṣẹ́ ni. ọlọ́padà wọn dá àbáyẹn lọ́padà wọn dá owó yẹn padà fún pé ẹgbà ni o ilẹ̀ sáàmà ọbẹ̀ lọ ṣẹ̀wọ̀n àbí ọlọ́run níjẹ́ òde bẹ́ẹ̀ rìmáìndì lásán o torí ẹ̀ wọn ọ̀bẹ̀rù ayé wọn ọ̀bẹ̀rù ya ayé gan wọn ọ̀bẹ̀rù rẹ̀ wọn ò ya ayé gan tí wọ́n rí kátọ̀ wá nítorí kí a máa dọ́gbù rẹ̀ tí wọ́n wá rí ṣé làwọn èèyàn wà bẹ̀rù kò lè tán síbẹ̀ o lẹ́yìn ikú ntí ń bẹ lẹ́yìn ẹ̀fọ́ àti ó jẹjẹ lọ àfi ká tètè mọ́ra ṣé ó wá rọrùn ní sọ́bàlà káyìmù sọ́bàlà káyìmù kí ọkàn wálé kọ́ ọmọ ẹ̀sìn tó fẹ́ láyé kó sì lọ lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ sọ́rọ̀rùn kò lè bára káyìmù náà kò lè bára káyìmù wọ́n náà kú ti níyàwó ti bímọ àbí o tiẹ̀ níṣẹ́ tó yàtọ̀ tí níyàwó ṣe iléeṣẹ́ rẹ ni kẹ́ni kọ́kàn dé kó gbé ọ lọ́wọ́ kókó gbówó rẹ lẹ̀ kó bà márùwà rẹ jẹ́ kọ́ wa mú kọ́ ní kò nídìí tó wù náà lọ́jọ́ gẹ́ni lọ́sẹ̀ ó mú lọ ṣẹ́ṣẹ́ tó bá fi lè mú ọ mú lọ ṣẹ́ṣẹ́ ajẹ́pọ́lọ́ ọmọ tó pàdé fún ọ náà kò kírun kọ gbàwẹ̀ tó ṣe ó ṣe gẹ́ni ó dé ṣẹ́ṣẹ́ ọlọ́run kò wá sẹ́ni tí ó mú ọ̀rọ̀ náà lọ́jọ́ gẹ́ni lọ́dẹ bẹ́ẹ̀ ọlọ́ba aláwa tẹ̀síwájú. فمن أظلم ممن افترى على الله كذبا. ọlọ́run ní ta lẹni títí talẹ̀ lábòsí tó ṣàbòsí títí tó fi wá fẹ́mi tó ṣe pé ó ń kanlẹ̀ kanlẹ̀ parọ́ mọ́ Ọlọ́hun ń parọ́ mọ́ Ọlọ́hun bí ẹni tó ní pé ifá ń bẹ nínú kíni ifá fátíà òun náà ni fátíà ọlọ́ni alábòsí gbáà ní eléyìí o àbòsí rẹ̀ ó ju àwọn tí ń gbébọn lọ́wọ́ àbòsí rẹ̀ ojú ti fọ́wọ́ náà yìí lọ́wọ́ torí pé odidi ọlọ́pàá lọ́wọ́ ọba yìí ó ló lọ́wọ́ ọba fi fá sínú Kùránì. ọlọ́ni kò ṣe àbòsí kò sẹ́ni tó ṣàbòsí tó ẹni tó fẹ́ lókè ni ọlọ́wọ́ ọ̀kọ́ ájò àbídọ́kọ́ nípa mọ́lọ́wọ́ bá wọn kò dẹ̀ sẹ́ni tí ó ṣàbòsí tẹ́ni tó sọ mọ́lọ́wọ́ bá pé ọlọ́run ò ní a mọ́ mọ́ tí àmúpara lọ́lọ́run ṣe gẹ́ ni lọ́lọ́run ọ̀fẹ́ ẹ gbọ́ báyìí àmúpara lọ́lọ́run ọ̀fẹ́ lọ́run ní a mọ́ mọ́ tí o àmúpara lọ́run ṣe gẹ́ ni lọ́run ọ̀fẹ́ nígbà tó wá ó ní a mọ́ mú kí lọ́ fún ẹ wa gbárí tó ti dọ́ta òun náà rúpa gbárí òun pé ni o ó ní gbàtọ́lọ̀ ní a máa mú kí ló dáa fún ẹni kọ́ sọ kí ló dáa fún tàbí òṣèlú ká mọ ẹkọ́ kó lẹ́ẹ̀ni tàbí ẹlòmí ó sì máa rò pé òun gbọ́ ọmọ kóun lòun gọ́ òun gọ́ jù ọlọ́ni wọ́n mọ̀ ní aslam mímọ̀ ní tọ́rọ̀ hàn lọ́la ìkẹ́zìbà. ọlọ́run kò sẹ́ni tó jálábòsí tó àwọn tí ń serú nǹkan báyìí ẹ̀hẹ́n ẹ̀hẹ́n. àwòká dábà bí àyà àbẹ́ni tó ṣe pé ó ti ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ọkànlẹ̀kanlẹ̀ pé ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ talẹ́ni náà tó pé ayàyẹ òsínú kùránì àwọn síyànù àìmọye ayànà ayọkóònù kíni ayọkóònù kùránì àìmọye ni wọn gbàgbọ́ àìmọye ayànà kíni gbàgbọ́ ọ̀rọ̀ ni alábòsí lámà eléyìí ẹni ẹgbẹ́ káwò náà kálìmọ̀ kábòsí yẹn tóbi ìwọ nísìnyí bó ṣe wà bó ṣe wà náà fi dára wọ́n ní dán wò lóbi ọ̀kẹ́rẹ́ fi lọ́rọ̀ ààrẹ wò kó tó fi lọ́lọ́wọ́ bá wò wò fọ́rọ̀ ààrẹ ọlọ́sẹ̀ wàhálà ọlọ́léèwé ọwọ́ di ẹni tó jáde léèwé ó ṣe wàhálà lójú méjèèjì ní ẹni tó bá ti gbé first class òun láàfún ní assistant ẹ́ ní school ọwọ́ jáde òjò wa retí pé wọ́n lọ gba first class ọ̀fẹ́ fún ọ ní assistant lecturer òun retí pé wọ́n ṣe kíni wọ́n pè ọ́ wọ́n pè ọ́ ọjọ́ kìíní oṣù kìíní oṣù kejì ọdún àkọ́kọ́ à ìkejì wọ́n ò pè ọ́ nígbà tó padà gbọ́ ọwọ́ agbọ́ pé ẹni mẹ́padà gbẹ́ nìkan náà sì fẹ́ gbà ó ti yé. àwọn tó wá gbà àwọn tí wọ́n ti ẹ̀ṣẹ́ gẹ́ni kódà second class wọ́n ṣe gẹ́ni wọ́n wọ́ ò sí third class wọ́n sí fourth class wọ́n sí wọ́n tó wá mẹ́sẹ̀ òun gẹ́ àwọn gbà lọ́dún àkọ́kọ́ lẹ́ẹ̀kan náà lọ́ọ́ fariwo bẹnu pé bàbá ńlá yálà sí wọ́n ń nílé ìwé wa yìí. ìhùn ó tó ìwọ náà sì o o mú kan ọlọ́run bá tọ́lọ́ ní tó tó sí kí ni ìwọ ọlọ́lọ́ fẹ́yàwó olóríkèrè ọlọ́wúre ọlọ́lọ́mọ ìwà ọlọ́mọ ọlọ́mọ ìwà alátọ́sí kò tó níyàwó fẹ́ ọlọ́mọ ìwó tó ọlọ́jọ́ náà lọ́wọ́ kò tó rí fẹ́ àbí torí pé ìyàwó yóò ṣe ìgì wọn ni wọn máa sọ wá kó mọ wá kó mọ kókó sí wá àpò kan epo garawa tán iná nìyẹn náà kẹ ewúrẹ́ kan ọ̀fadà ráìsì ọ̀fọ̀kàràpọ̀ kan ráìsì wọ́n ti kan ofada kan ẹ̀wà ìdajì àpò wọ́n ṣàwọn ka ilẹ̀ kó ọwọ́ adájọ́ kò lẹ́nu tí ó ni ọwọ́ fẹ́yàwó tán inú rẹ̀ wá dùn pàwọn ń gbéyàwó bọ̀ wá lé. bó ṣe dalẹ́ wọ́n kí ìṣá ìtàn tí ń wọlé lọ àwọn kan náà bá wọlé tọ̀ ọ̀ ẹ̀gẹ́ ni wọ́n bá wọlé tọ̀ wọ́n gbé bọ̀ lọ́wọ́ ìwọ ìwọ fẹ́fẹ́ rí sí ìwọ ìwọ ọkọ rí sí ìwọ wọ́gẹ́ni ìwọ ọkọ rí sí ojú wa náà ni ojú rẹ̀ náà wọ́n á ní ọyá bàbá tó kù sí wa lá wọ́n wá ńlá adé lójú rẹ̀ wọ́n ní wọ́n bá tẹ́kùn sí wọ́n sí gíní wọ́n ń la aláta wọ́n wá lò tán ojú rẹ̀ wọ́n wá gbé kíní wọ́n wá gbé díṣú jáde lọ díṣú náà tún wá sí gíní salamu alaikum salamu ẹ̀dàkùn wọ́n sàbòsí àbí wọ́n sàbòsí subhanallah ìwọ́n mọ̀ yíwọ̀n lábòsí ni wọ́n ní ọmọ sàájò mọ́ ọ̀nà mọ́ sí gbẹ́rẹ́ mọ́nà sí kí ni ọláyé yóò ṣe dágbé ọwọ́ àwọn ọmọ ẹ̀kọ́ mu èyí wò kéré náà bò sí i tó yìí tí yìí tẹ́yìn ọmọ nìyẹn ṣe ní ọlọ́run ọba tó dá ọba láti ibi tí ò ti sí ọba tó yẹ pé ọgọ́rùn-ún ọdún sẹ́yìn wọn ò gbúrò rẹ kódà wọn ò gbúrò bàbá rẹ wọ́n nìkan ọ̀nà kí bàbá rẹ dá ayé ká tó wá níwọ̀ ọwọ́ dá ayé tán ó ṣojú fún ọ àwọn kan ní òfun lójú ó ṣẹnu fún àwọn kan lọ́lẹ́nu tí wọ́n fi lè fi sọ̀rọ̀ ó ṣàlàáfíà fún àwọn kan lójú kíjọ́ tó ti bí wọn báyìí àfa hospital ni wọ́n wà ó bọ̀mọ̀ mí báyìí atrem ní mọ̀dà ó bọ̀mọ̀ mí báyìí kíní prem ní mọ̀dà wọ́n wà ní ẹlẹ́wọ́ wá wọ́n wà kó sí ọlọ́kọ́sọ́ wa kó gbogbo àwọn àrùn burúkú burúkú mẹ́jà káwọn ọmọ wọn máa ń mọ̀ káwọn àwọn fámílì wọn máa ń mọ̀ káwọn èèyàn wọn máa ń mọ̀ wọ́n wá lọ́la fi ọlọ́run ọba àlá òfin nílà káì ẹlòmíín jẹ́ wọ́n ti bí báyìí ó kúkọ́ máa gbọ́ báyìí dìdìrín náà ni ẹ gbọ́ ó dájú kò tó máa máa gbọ́ tó máa sọ̀rọ̀ máa fi kìnìún dìdìrín dárọ́ wọ́n wá wáyé ọgbẹ́ òórùn jẹjẹ ọmọ kí ló yọ ọ̀dà ọ̀hún adúpẹ́ fọlọ́run ọba àlá ẹlòmíín jẹ́ tó ti bí báyìí wèrè ni ọpọlọ ẹ ti yẹ kọ kò lé gíní kò dàgbà kó tó yẹ o ọlọ́run wá sí gbogbo léyìí fún ọ wàá múrí ọlọ́run ọba àlà ò dúpẹ́ fàlà ò dúpẹ́ kí ló wàá fi dúpẹ́ ọwọ́ ń takò tọ́ ọlọ́run ọba àlà ọlọ́run ẹ bá mi sọ fún wọn kò sẹ́ni tó fàbòsí tó wọn. أولئك ينالهم نصيبهم من الكتاب. Ẹ wá wọ ọlọ́run ọba bọ́lọ́run máa ti tún wá dáa tó ẹ̀wọ̀n bá tó dáwà bó ṣe dáa tó ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń parọ́ mọ́ lọ́wọ́ ọba yìí náà ni o gbogbo àwọn tí wọ́n ń ṣẹbọ fún lọ́wọ́ ọba yìí náà ni o bí ṣe ń gbégunlo náà ní ń gbẹ́yọ̀ náà ní ń gbòòrò ní sòrò dílé ní ń gbòòṣà ní bàbá kékeré bẹ́ẹ̀ ní ńlá ọlọ́run ní gbogbo àwọn táwọn ń wí yìí náà ni wùlá ìkà náà ọlọ́run ní ń pín fún wọn láyé tó jàkọọ́lẹ̀ wọn nínú tíra yóò bá wọn o àwọn náà gbádùn láyé o wọ́n jàta wọ́n jẹpo wọ́n gbélé tó dáa wọ́n lo mọ́tò tó dáa nítorí pé tá a kọ́ fún wọn ni àwọn náà lóṣẹ̀mí ẹni tí ó lọ́dún kan ẹni tí ó lọ mẹ́wàá ẹni tí ó lọ gbọ́dún ẹni tí ó lọ gọ́nà ọdún nu wọn ọlọ́run ní bẹ́ẹ̀ o wọ́n ra sọ̀wọ̀ wọ́n rí lẹ́gbẹ́ أولئك ينالهم نصيبهم في من الكتاب ينالهم نصيبهم من الكتاب ọlọ́run ní ìpín tiwa nasibuhum ìpín tiwa nínú àwọn ìgbádùn ayé tá a ti kọ fún wọn láti inú tírà ọlọ́run ọba yóò ṣe kí ni kò ní ṣaláì dọ́dọ̀ wọn yóò dọ́dọ̀ o torí ẹ̀ a lè fi yẹn george a lè fi yẹn ṣe kí ni fi george ẹnìkan ò sí lọ́wọ́ eré owó kó máa zọ pé kí ni tòun ti báyìí sí lọ́wọ́ tọ́lá àtún lówó jù yín lọ ẹ̀sìn pọ́n ẹ̀pẹ́ mọ́sálásí ju awọ lọ wọ́n ti láwọn ní mọ́sálásí máa bí sẹ́wọ́n tẹ́ ń pè láwọ àbí ọ̀dà wọ́n ti wá láwọn mọ́ ẹ̀pẹ́ mọ́sálásí ju tẹ́ lọ tòun ti bẹ́ẹ̀ náà ẹ̀ lówó tó wa ẹ̀ gbádùn tó wa ẹ̀ ríṣẹ́ láti jọ́ ẹ̀ ríṣẹ́ láti èyí tá a kọ fẹ́yìn náà ọba yín tí ń kálukọ́ jẹ́ tiẹ̀ ẹlòmíì ti jáde sukùl ní ṣèkò tí èdè ibi kan gbà lọ ó ti lọ ọdún méjì ọlọ́dún mẹ́ta ọlọ́dún márùn-ún bẹ kò rí ibi kan gbà lọ ó ti yé ọmọ ibo sì jáde ọmọ yín na Jacob Ngozi eh, kíntìn ni wọ́n jẹ́ àwọn kọjú ìjọsìn pè báyìí náà wọn báyìí ó lé lẹ́nu. eré wọn oṣù wọ́n sì ń jáde wọ́n rí sẹ́lẹ̀ kẹrẹ àwọn tí wọ́n ọ̀dá lóyìn wọ́n ọ̀dá lóòkọ wọ́n ọ̀dá níwà wọ́n sì rí iṣẹ́ wọ́n gbogbo ẹ̀ wọ́n náà àwọn tá à ń sọ yìí bí wọ́n ṣe ya wèrè mọ́lọ́run lọ́wọ́ yìí náà tó ni ọlọ́run nígbàdùn wọn bá wọn láyé o. ra ìkàyà náà ló ń ná sí ibò mìíràn kíta. ọlọ́run nígbàdùn wọn jẹ tiwọn láyé o àtà. àtà ìdájà àtúrọ̀mùsọ̀lọ́ náà yàtọ̀ wà fáwọn náà. ọlọ́run mo ṣe máa gbádùn lónìí wọ́n máa gbádùn ní ìrànú ṣúgà. àtà ìdájà àtúrọ̀mùsọ̀lọ́ náà. جاءتهم رسلنا يتوفون ọlọ́run mú oṣù máa gbádùn lọ ní táwọn màláíkà wọ ọlọ́run tí wọ́n fi wá bá wọn kí ni wọ́n bọ̀ wá bá wọn ṣe yatawaffawna wọ́n wá gbẹ̀mí wọn. eré báyìí lọmọ yìí bọ̀ wá eré báyìí ni ọmọ yorùbá tí wọ́n bí nílé ìdílé tó dáa tí wọ́n tún máa ń sọ̀rọ̀ ìdílé bí ṣe ń lọlé ọdún ọdún iléyá bẹ́ẹ̀ náà ní lọlé ọdún ògùnnù ní lọlé ọdún dìsẹ́mbà nígbà ní ṣe lọ́gọ̀ olùgbòlò bá dá ní alágbá ọlọ́tún tá gbá tá gbá lóṣì lọ́jọ́ gíní yóò jọra wọn ọlọ́ni báyìí ni wọ́n ṣe wà wọn gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu bí ṣe mú gbó níṣe gíní ní mú gbára ní mú gíní ní mú ṣìgá ní mẹ́rún rí gbogbo ẹ̀ lọ́ba dé ẹ̀ gbọ́ gbogbo ẹ̀ lọ́ba dé ẹ̀ ẹlòmíì ni tí máa ń mọtí wọ́n ní kò ṣe kíni kò máa yé jẹ kò ṣe kíni ìmú ah, mọ́ọ̀tì wọ́n ní kò ṣe kíni kò máa yé jẹ ìmú mọ́ọ̀tì jẹ̀díjẹ̀dí ni ó ṣe kíni òun ni ó pọ̀ ìmú mọ́ọ̀tì. ọ̀gbà sáùtù sára kọ́ ọwọ́ gúdà mi tó dáa bí yẹn máa tó wáyé pé sáùtù lásán ní mọ àbí gúdà ni wọ́n tó ní kò já sí kò ṣe kíni kò dá sí i àníwá mísì ọtí mẹ́rin papọ̀ lẹ́ẹ̀kan náà ìyẹn gangan ni wà á mísì mẹ́rin pọ̀ lẹ́ẹ̀kan náà ọtí gangan ni tó bá fẹ́ mu ọtí o ẹ̀yìn yìí ó wo ti ó wò ó dọ́ọ̀lù wọn kan mu bí àlásán bí àlásán ọ̀dàmà ó dìgbà tó bá tó pa mẹ́rẹ̀ẹ́rin pọ̀ àwọn àjò ìrọ̀lẹ́ kan ìwé sìgá lásán ní mu ah, sìgá ayé sìgá ti lọ níjọ́ tí níjọ́ tí bákan wò pé níjọ́ tí bákan wò pé nìkan fẹ́ sáyé ní ìrẹ́gẹ́ ni akàrà mú bẹ́ǹsì bíi pálí kan máa rẹ́gẹ́ ni pé àbí mi lówó lọ́wọ́ bẹ́ǹsì pálí kan ó ti bí tí mo owó wà mo dẹ̀ mo rẹ́dì mo fẹ́ jáde mo fẹ́ gbádùn ara mi mo fẹ́ ṣe láìpẹ́ yẹ kí n ṣe máa mú gbaná ẹ máa ṣe kíni máa mú gbaná máa lo sísà lórí ẹlẹ́jìmọ̀ ọlọ́run ní jẹ́ ẹ̀mọ́ náà bẹ̀.

shagoda ọyada ọbàtáládà ẹ́ bàbá kékeré dà bàbá ńlá dà ọ̀ṣun òṣogbo jù sí wọn nìyẹn mọ́dàrí kẹ́dà àwọ́rọ́dà أينما كنتم تدعون من دون الله قالوا أينما كنتم تدعون من ṣe tó bá fẹ́ pọ̀ tó ọ̀rọ̀ yẹn bá fẹ́ kọ́ ọ. Ha dà ọlọ́kọ̀ so wa mẹ́. àwọn nǹkan bẹ́ẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run ọba dáa àwọn dẹ̀ inú wọn jáde egere dáa ọ̀fọ̀ dáa àyájọ́ dáa níbo lẹ dà wọ́n sí oúnjẹ dáa ìfúnpá dáa bàǹtẹ́ dáa kò ń àmàbá dáa. أينما كنتم تدعون من دون الله ṣebí jẹ́ tí wọ́n ní kẹ́ ẹ̀kọ́ lọ́wọ́ ọba ẹni yà aláwọ̀ òtó ẹni yà àyànṣẹ́ ló ṣe kí ni ẹ ṣe máa pe yà aláwọ̀ lásán ẹ mọ̀ fi yà àyànṣẹ́ kùn má sì ń pe yà aláwọ̀ ní ká máa pe yà àyànṣẹ́ o. àwọn dà ẹgbẹ́ wọn jáde ẹgbẹ́ wọn jáde o. قالوا ضلوا عنا àná lẹ́ẹ̀kẹ́lẹ́ wọ́n bá sọ pé dọ́lú àná ààrin pé kúdè máa ó ṣẹ̀gbó ti sá lọ ogún ti lọ àrógùn mọ́ ó ti sá ó ti lè réga lòsìláwọ́ kí ní yóò wọ́n ti fi wálẹ̀ dọ́lù àná gbogbo wọn ti lọ kò sí gbẹ́rẹ́ lónìí àṣejẹ́ ti ń torí sẹ́pẹ́ subhanallah dọ́lù àná kò sí mọ́ kò sí tó fẹ́ gbà wá síbi tí nǹkan wọn ti fẹ́ débọ̀ ó ní wọn gbé lọ́dọ̀ àwọn ìyá kan àwọn ìyá wọn dà dọ́lù àná. wọ́n ti kó lọ wọ́n ti lọ gbogbo wọn kò sí ìyá kan ìyá kan ti rojú ti rẹ̀ ìyá kan rojú ti rẹ̀ gbogbo wọn ti lọ ẹ̀hẹ́n. fàṣàyídú àlà àǹfùfín ànáhùn kánú káfírí. ọlọ́ọ̀ni fún ara wọn náà ni wọ́n ń jẹ́rìí lé ara wọn lérí fàṣàyídú àlà àǹfùfín fúnra ara wọn ni wọ́n ń jẹ́rìí lé ara wọn lérí pé àwọn bá wọn àwọn lẹ́gbẹ́ ni tí wọ́n ni jẹ́rìí wọn bí annahum kafirun lórí ibú wọn tí mo gbé eléré ibú sámúlà wọn ọ̀daràn sámúlà wọn sọ pé tó máa wọ́n mú ọmọ kan níjọ ní lórí Facebook kọjọ mọ́lá kọjọ kan báyìí àwọn kan mẹ́rin àwọn àfa kan àwọn àfa olóṣì àwọn alóya àwọn alófa wọ́n bẹ́ẹ̀ wọ́n ti máa pààyàn ti pẹ́ àwọn ni wọ́n mú kókó wá bá wọn dú ẹni yẹn wọ́n tí wọ́n máa dídú tó yẹn bí mẹ́ta ìyẹn nìyẹn báyìí máa tó wò báyìí ni kò fẹ́ ọ́dẹ́ǹsì díẹ̀ ó lè gẹ́ni ọ́dẹ́ǹsì kínkínní òun ni wọ́n mú tí ó bá wọn pa àwọn bí mẹ́ta làwọn àfáà wọ́n ti á mẹ́ni yìí lọ́nu gbó ẹni tó fẹ́ pa káyìn so ẹni tó nídìí erí ó ti gbé ẹni tó nídìí ara ó ti gẹ́ni ẹni tó nídìí kan nínú ó ti gẹ́ni ó ti yọ arákùnrin yìí ni wọ́n ń sọ pàtó ọlọ́pàá mú ni wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ torí òun náà tó ẹ̀rú kò síbi kankan mọ́ wọ́n ń béèrè káwọn àfa àwọn dà wọ́n ti sá òun lẹ̀ ọlọ́pàá mú lẹ̀ ní kí wọ́n má pariwo wọ́n ni wọ́n fún ọ ni wọ́n fún four thousand. lérí ẹ̀mí kan ó tún wá jẹ́ ọwọ́ jẹ́ ìdí táwọn èèyàn mọ̀ díẹ̀ ládùúgbò látara pé kí ni ibi àwọn ọmọ iṣẹ́ àwọn iṣẹ́ kọ́ máa kó nǹkan káàkiri wọ́n mọ̀ pẹ̀lú pé kì í ṣe pé ó tún dẹ́sì náà lójú wọn tún máa o so ọmọ mélòó lọ bí ìyàwó alákọ̀ọ́kọ́ ó di ọmọ fifteen pé ọ̀kan ló ló kún bẹ̀bí oníméjì ni ẹlẹ́ẹ̀kejì ó yẹ ló bí mẹ́sàn-án onímìlú kan kana ti kú mẹ́ ìjàwá ń ka àwọn ọlọ́gà kan yanu ní wọ́n jẹ́ kí ni wọ́n yanu ṣẹ̀kú wọn náà ti wà kóhùn ti ṣe rí ibú àti ọwọ́ ti tẹ̀ ìjìyà ń ti yé àìwá mọ ní sọ fún mi o sọ fún mi o irú ni gbogbo tí ti وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وعلينا أجمعين الحمد لله وصلاة والسلام على نبينا أدوبا فهم مجيوبا في وقم عني وجين في أندوبا ني بيكم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت اشهد